Shabbat.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 يبلغنا عن ربه سبحانه وتعالى أنه هو المتصرف في شؤون عباده وفي شؤون خلق المريض ما أصابه المرض إلا بإرادة من الله وبمشيئته وبحكمة من حكمه سبحانه وتعالى والصحيح لا يتمتع بصحة إلا بمشيئة الله وبقدرته وبإرادته وبحكمته البالغة سبحانه وتعالى ولكن سعينا لطلب العلاج للمرضى لا ينهانا عن ذلك الشارع بل هو أمر مطلبي وأمر مباح ديني على وفق قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولكن هل يجوز ما يقال له مزرة الأعضاء في علاج بعض المرضى في هذه الشريعة الغراء فهذه مسألة بعضها لم تقع إلا في هذا العصر الحديث مع ما نتج عن العلوم الصحية في هذه الآونة الأخيرة ولكن ما دام أنه لا يوجد رسول ولا نبي بعد رسول الله صلى الله عليه وسلم لا بد أن يكون فيما أعطاه الله سبحانه وتعالى بنية عن جميع مسائل ترد على هذا الدين أو على هذه الأمة إلا وقد كان لنا فيه عند رسول الله صلى الله عليه وسلم حجة على الفعل أو عدمها على الترك لذلك نقول وبالله التوفيق اختلف آل العلم وكذلك تعددت آراؤهم فيما تعلق بمزرة الأعضاء بعض آل بعض أهل العلم رأوا عدم الجواز ورأوا أن أعضاء الإنسان ليست ملكة له وإنما ملك الله سبحانه وتعالى ليس للعبد أن يقم إحدى عينيه أو أن يتسبب في قتل نفسه فإن أعضاءه حتى روحه ونفسه ليست ملكا له ورأى بعضهم المسلى في ذلك في إحياء الأنفس وشبه الرحمن من أحيا نفسا واحدة فكأنما أحيا الناس جميعا وكذلك من قتل نفسا بغير حق فكأنما قتل الناس جميعا مراعة لهذا الأصل الشرعي ومراعة لهذه المصلحة الشرعية ذهب بعض أهل العلم إلى جواز مزرعة الأعضاء ولكن بقيود وبشروط سنشرها إن شاء الله تعالى وبعون من الرحمن وقال فرما باتو سواد بسلمي فاترى لكي قرات قرفان النبي صلى الله عليه وسلم ان ترى برات ما جاك يفهم بوا الله بني سالكون كان النبي بني سالكون لاري أتيا وراتي الصحابة كي أوانا بلا وتوكل بلوان النبي صلى الله عليه وسلم níjọ gbèrè alkiyama ẹ̀yọ́ bá yàdúrẹ́sì bó ń fi àsìkò yìí rárá létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ́ òsì rẹ̀ lẹ́lẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ọkọ̀ ọlásẹ̀ kábẹ̀rù náà al-Qur'an láì mẹ́yọ̀nà ó náà ni àṣẹ nǹkan tí ó mú ìpayà rẹ̀ kúrò lẹ́mí ẹnì kọ̀ọ̀kan wa ní ètè ṣàìtọ́n ọlọ́dẹ̀ ọjà rí méje kọsẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa bí ó sì bá ní ètò ayé wa tó fi jẹ́pò nìkan láàmà bẹ̀rù tí bẹ̀rù yóò sì máa lápá dáadáa àtìgbàtà wà mẹ́ àtìgbàtà bà ní símá sallallahu alaihi wasallam ó ní anábì ìgbẹ̀yìngbà in tọ́lọ́ sì òun náà láàjọ máa lò títí ò fi ní sí ayé ìmá annabi sallallahu alaihi wasallam gbogbo ẹ̀kọ́ pátá ó ní Allah subhanahu wa ta'ala lọ parí sára rẹ̀ láti bí khutubá tó pọ̀ díẹ̀ sẹ́yìn o láti ń sọ̀rọ̀ bọ́ nípa ìlàjì nípa ìwòsàn tí ààrẹ bá ti ẹ̀dẹ̀ a sì di òye wa wípé ààrẹ èyí wíwò ọmọ bẹ́ẹ̀ èyí tí ọ̀gbọ̀ wíwò tó jẹ́ pé ààrẹ ló náà ọmọbẹ̀mẹ̀ ó ní kéyìn òjò ló sì ààrẹ kan ló náà kápẹ́ sánmà ni a ti fi tá tó jẹ́ pé tí ó bà pàdé ọlọ́nu kò sí àáfàá kan tó lè yàntù fún yàn kò sí babaláwo kan tó lè súntọ̀ lólówó kódà nínú ọ̀rọ̀ tí àwọn àáfàá máa ń sọ nípa in tí máa mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́lọ́ ń tó fún lówó tó wá jẹ tó lójú àánú pọ̀ ìtọ́fà tọ́pọ̀lọpọ̀ fi sábà máa ń sàṣìdànù nígbà míì o ní kọ́mọ̀ sí ìṣe àyàfi láàrin ẹni tó fẹ́ ṣàánú àti láàrin kẹ́mìrì ọmọ sọ wípé ẹni ọ̀tọ̀ sí tọ́lọ̀ fi ń ṣe ọ̀rọ̀ sí lẹ́sẹ̀ lágbájá lólósì owó sì wà ṣàánú rẹ̀ wọ́n yọ kúrò lósì tí olówó bá gba ọ̀nà bá ń ṣàánú èèyàn yọ jẹ̀bi nítorí pé ọlọ́run ọba tó dáa ọláàánú rẹ̀ ju ọtọ́ fẹ́ sàánú rẹ̀ lọ in tó ọlọmọba láti inú hikima ọlọ́mọba ilú sí síbẹ̀ ṣùgbọ́n bá gbèrò wípé òun nínú òsì wọ́n sì sọ́dọ̀ olówó fúnra wọn nítorí wípé òun mọ ìran rẹ̀ òun mọ òbí rẹ̀ òun mọrú àwọn tí irú rẹ̀ kọ́ yẹ

ni Allah subhanahu wa ta'ala jẹ́ kí wọ́n ma ògùn rẹ̀ ìwòsàn kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni kèsì ògbà yí lọ́mọ̀ ó lọ́wọ́ ń bábọ̀ táà fi sọ̀rọ̀ dérí ìfi al-Qur'an ìfi àwọn ọ̀rọ̀ tí wọ́n láti fi wá ìwòsàn asàì lórí ilé ṣùgbọ́n bí táa dé òun ni tí a ń gbàlàyé èdè òní tọ́jọ́ wípé ìsòsíwájú ìmọ̀ ìjìnlẹ̀ olóbi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kí sì ni ẹ̀sìn sọ lórí rẹ̀ ara rẹ̀ òun ni ká operation káwá mú nǹkan láti ara kan lọ sí ara mi tàbí láti ara gangan lọ sí ara wọn tí èsì ara mi tàbí láti ọ̀dọ̀ òkú ẹni tó ti kú káyọ̀ nǹkan lára rẹ̀ sọ́dọ̀ alàyè tàbí ká mú nǹkan nú ara tó jẹ́ pé tá a bá mú ì kò ní àrọ̀ tó bá jẹ́ nǹkan tó ní àrọ̀ kí ni ìdájọ́ náà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó jẹ́ pé yóò tó sọ́jí padà insha fún aláàrẹ̀ bí lẹ́jẹ̀ rẹ̀ àbẹ́yàn ti ẹ̀ léta gbogbo àwọn alámẹ́rí lámà sàlàyé bákan náà tí bá bí ọmọ ní ọlẹ̀ tó fi jẹ́ wípé ọjàbọ láì wúlò mọ́ yálà òkú ni o tàbá àti màpírù rí òkú lẹ́lẹ́sẹ̀mí fọ́pọ̀lọpọ̀ àsìkò ìjìyàn lè máa múrù ọmọ báyìí kí wọ́n máa lọ wọ́n wọ́n wá máa fi kún ìpara bọ́pọ̀lọpọ̀ àwọn ìlú mi bí ẹ ṣe ń bákanáà ìjẹ́ lè máa lo àwọn ọlẹ̀ fún okùn tí a fi lè máa rán ara ẹlùmí inṣàlá rahman àwọn masáìlù tí a fẹ́ masàlàyé rẹ̀ ṣùgbọ́n sáájú sáájú a gbọ́dọ̀ mọ ìpìlẹ̀ bí alamẹ́rin nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn lénìí ó jìnà púpọ̀ sí àgbòyé ẹ̀sìn in tó jí ó nífẹ̀ẹ́ ni pé wọ́n bí inú rẹ̀ bàbá àwọn mùsùlùmí ni bàbá àwọn mùsùlùmí ni a jẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ òun ò lè fi ẹ̀sìn tí bàbá àti màmá òun sílẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ ìsìláàmù gangan kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà wípé in operation nǹkan tí ọlọ́run ọba lòdì sí ni in tọ́lọ́run ọba ọ̀fẹ́ ni ṣùgbọ́n ní kò ẹ̀rí mú wá lórí nǹkan tí ń sọ nítorí ìdí èyí ó láàfi gbé àwọn mọ̀sá ìlú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ annabi sallallahu alaihi wasallam bó ti àjẹ́ pé Allah subhanahu wa ta'ala laysa kamithlihi shay gbogbo ṣe sí ìtì ẹ̀ subhanahu wa ta'ala kò gbà làákàyè kan láti sọ pé bọ́lọ̀ ń sí rírẹ̀ àti ṣe sí rẹ̀ subhanahu wa ta'ala nínú ó kọ rẹ̀ kọ̀ láfiwé nínú àwọn òròyìn rẹ̀ kọ̀ láfiwé nínú iṣẹ́ rẹ̀ kọ̀ operation yìí lásìkò tí ọ̀pọ̀lọpọ̀ ayé ò tí ìmọ̀ tí ń jẹ́bẹ̀ Allah subhanahu wa ta'ala ó ti fi ṣe ìmọ̀ fún àwọn kanú àwọn òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú nǹkan tí ń bá àsìkò kan àsìkò kọ̀ọ̀kan sí kejì mu annabi nuh alayhi salatu wassalam allah subhanahu wa ta'ala ní kọ́lọ̀ ọkàn ọkọ̀ ojú omi lẹ́yìn tí ò rí irú ẹ̀rí ọkàn bó ni ó sì máa rìn kí ni tí ó máa jẹ́ in tí ó máa fi yí síbi yìí sọ tó wá fi ọ sáré kí ni ó máa fi sáré ọlọ́sùpá kọ ó sì là ohun àtàwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam operation Allah subhanahu wa ta'ala ó fi ìbáhà rẹ̀ pípé ẹ̀tọ́ ni lókùrú gbà tó bá jẹ́ pẹ̀lú mẹ́jẹ̀bù tá a máa sọ padà yìí ọba ti wà ṣùgbọ́n asìlù operation yìí ń bẹ nínú Islam yìí ó sì jẹ́ tọ́lọ̀mù ti kọ ojú àwa mùsùlùmí sí gẹ́gbó àdífẹ́ aris Malik radiyallahu ta'ala anhu anabi sallallahu alaihi wasallam indama kana inda murdi'atihi anabi nbelodo ìyá halima asaadiya halima yìí èyí dáadáa lóbìnrin náà ó wá láti lè tíjẹ́ saadiya ẹ ń bá sọmọ rẹ̀ ní halima kọ́mọ̀ máa pè saadiya o ìlú tóbìnrin yẹn ti wá ní jẹ́ saadi wọ́n fi máa ń pè halima tó wá láti saadiya halima ló kọ ọmọ kìí ṣe kí ni o kìí sàdíyà ó kọ ọ̀nù ní jẹ́ sàdíyà nígbàtà sáwọn wà bẹ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ àmàlẹ̀káwà kí wọ́n wá sọpẹ́ṣẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kí ni ìtumọ̀ pẹ́ṣẹ̀ yẹn o ní pé gbogbo wàtọ́ méèké máa ń wù tó fi jẹ́ pé ń pàtọ̀ wọ́n máa sọ pé sí wọn náà wọ́n yọ gbogbo oyún kúrò lára rẹ̀ wọ́n la igbá ìsọ̀sílám wọ́n fi sínú àwo mọ̀lẹ́kà kan dúró ní ẹsẹ̀ rẹ̀ ìkan dúró bí orí rẹ̀ nígbàtí wọ́n lọ́ka rẹ̀ tán wọ́n yọ kankan kó bẹ wọ́n ni ilé ìní ìpín ṣẹ̀yìtọ́n lára rẹ̀ ànábì sallallahu alaihi ojú ẹsẹ̀ wọ́n tún rán ìgbáyà rẹ̀ padà nígbàtí wọ́n fi ọkàn rẹ̀ sáyè tán àwọn àfáà ní Allah subhanahu wa ta'ala fẹ́rẹ́ yìí pìpí ànábì fún bó ní ó ṣe sẹ̀mí nígbà èwe kó tó di wípé yọ́ dàgbà ọlọ́run síbẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì nígbà tó di pé wáhì yọ́ láti lè fi tàlákọ̀ wáháyì bó ní ara rẹ̀ ó sì lè máa gba ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí Jibril wà máa mú fún àti àwọn nǹkan tí ó máa rí tàbí tí ó máa ṣẹlẹ̀ sí lásìkò ìgbà tí ó bá máa gba ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún ṣe operation ìfàrùsà sálám ní òru ọjọ́ tí wọ́n gbé lọ sánmà fún Isra wal Mi'raj Ànábì sallallahu alaihi ọlọ́run ṣe àwọn nǹkan ìfún láti fi gbára rẹ̀ dì fún àwọn àgbésẹ̀ kọ̀ọ̀kan tí yàtọ̀ nínú ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n hayatu sama àti ilẹ̀ kọ papọ̀ kọ̀tàṣẹ́ ìgbàtí wọ́n sọ wípé ẹni yìí ìlú tọ́ lọ yìí ìlú olóoru ní o ọgbọ́dọ̀ gba abẹ́rẹ́ báyìí ọgbọ́dọ̀ gba àwọn báyìí láti fi lè jára rí ó lè gbé ibẹ̀ ó sì bẹ́ẹ̀ fàmì sàsálàm nígbà tí lọ sí sánmà ọlọ ó dé padà àwọn àwálù yìí tó sọ̀rọ̀ sánà sàsálàm ó jẹ́ àmà wípé lẹ́yìnsà kàmífìlì ìṣe tábàtì ẹ̀fẹ́ mọ́ sọ̀rọ̀ táyé ẹnìkan wọ́n fẹ́ mú travel wọ́n sì wà lágbáyà rẹ̀ wọ́n la ọkàn rẹ̀ wọ́n sì bá mú nǹkan kàkì síkejì kó mẹ́ wọ́n sì fíbẹ̀ lójú ẹsẹ̀ yóò sì mọ̀ travel lójú ẹsẹ̀ kò sì dókítà tó lè dẹ́rù ẹ̀wò bákan náà tí wọ́n dẹ́rù ẹ̀wò náà fún òun kọ́ ní ọ̀lọ́ lójú ẹsẹ̀ bákan náà ìgbà tó sàn wà kékeré náà kò sí a rí ìpìlẹ̀ ṣùgbọ́n ká tó máa mú àmàsáìlú ìwá a kọ́kọ́ taratara lọ síbi khalqul janin ibi tí èyàn ti ń di èyàn nítorí pé àmàsáìlú kan náà ń bẹ lábẹ́ eléyìí tá nídìí láti sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni ó sì bíi ahkamu ijihad ìgbàwo òun ni wọ́n lè ṣẹ́ oyún nínú obìnrin tẹ́ni tó sì ṣẹ́ oyún tí ó ní jíyà lálìkì àmọ́ tí ó sì ní sínú ìdájọ́ pọ́páyàn ṣùgbọ́n ṣáájú annabi sallallahu alaihi wasallam ọkọ̀kọ́ jí oyé wà wípé bí Allah subhanahu wa ta'ala sí ń dẹ́dà ọ sàràyẹ fánà al-Qur'an ṣùgbọ́n àwọn ẹ̀dà tó dáì àwọn nǹkan tó lè máa ta kókó nínú ọpọlọ wa ó fi ànábì sàlàyé rẹ̀ fún wa arínú àwọn èèyàn tí wọ́n ka àwátá dúdú yìí wọ́n kà wá sí ìran kanú ọ̀bọ̀

Abu Musa al-Ash'ari ní annabi sallallahu alaihi wasallam sọ fáyín jọka wípé inna Allaha khalaqa adama min qabdatin min jami'il ardi gbogbo rẹ̀ ìpẹ̀ pàtàtọ̀rọ̀ wọn bá dá sórílẹ̀ ìpẹ̀ white ni o ìpẹ̀ green ni o black ni o yellow ni o gbogbo rẹ̀ kọ́lọ̀ tí ìpẹ̀ rí ó tí ń bẹ lórílẹ̀ yìí ẹ̀kún ọkọ̀ kan báyìí ìlọlọ́run ọba ni wọ́n mú wá ń bẹ̀ ọwọ́ àpò gbogbo ẹ̀pọ̀ ìlò fi dá bàbá wa Adam fàjáà bànú àlàkọ́dìrìlẹ̀ ardi gbogbo nàbí Adama nígbà tọ́lọ́wọ́ wà máa fún wọn ká lára nàbí Adama ìkànnà gbogbo wọn wá hàn sáyé àti àwọ̀ tí a ní níbàmú sí gbogbo ran àwọ̀ tí ń bẹ lára èèpẹ̀ tí ń bẹ lórílẹ̀ yẹn tó sì jẹ́ pé gbogbo ẹ̀ pàtàkì àti mú dá bàbá wọn bẹ̀ anábì ní sallallahu alaihi wasallam faminhumul ahmar pupa ń bẹ nù wọn wal àìrírí gbogbo orú rẹ̀ tẹ́ tó fi lè máa mi àríbi tó wà náà nìyẹn bákan náà wà mínú mìlìkọ̀bí wà tó yí kọ́dà ẹ̀tọ́ dá mẹ́nu wọn ẹni tó sì burú tí ọ̀dá náà ìmẹ́nu wọn gẹ́gẹ́ jẹ́ pé èpẹ̀mí náà kò lè nǹkan wà bẹ́yìn náà dáálì mẹ́rin pé wọ́n jọra wọn lè wò tó jọra wọn bíi tápẹ́ àmọ́ àmọ́rúwà táàbá ti ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ wọ́n lágbàjá yìí bó sì rẹwà tó yìí ẹlòmí ọ̀fàì ìwárí rẹ̀ dáa ẹlòmí kò ní fàì ìwárí ó sì dáa ẹlòmí kàfàì ìwárí ò tó ní dáa ẹlòmí yóò fàì ìwárí ọ̀dà bẹ̀rẹ̀ páwọn yóò kiri sallallahu alaihi wasallam wàásẹ̀ wà fẹ́ wa pàkíyèsí àlàmẹ́rin pẹ̀lú ìsàlàyé tí Allah subhanahu wa ta'ala ń sọ suratu al-mu'minun أعوذ بالله من الشيطان الرجيم الله سبحانه وتعالى ولقد خلقنا الإنسان من سلالة من طين أدوم النبي آدم أدوم نيا láti bí sùlálà mi pé sọ́pọ̀tùlmá omi tó má tó wá jẹ́ láti bí abàtà kìnáyà nípa ẹ̀dá nábi adam ọlọ́dún nábi adam àbáyé lẹ́yìn ìgbà náà tọ́dá nábi adam tán a ẹ̀sẹ̀ wà ń dá àwọn ọmọ rẹ̀ láti bí kíni o min nutufatin láti bí nutufa nutufa ó yàtọ̀ sí maniyu nítumọ̀ tìntínní. subhanahu wa ta'ala ọdá omi fún ọkùnrin ọdá omi sí ara obìnrin náà nínú agbára rẹ̀ subhanahu wa ta'ala ó ṣe pípapọ̀ ọkùnrin àti obìnrin ní tó wọ́n ma fi mú ọmọ jáde lè tọ́wọ́ fẹ́ fi mú ọmọ jáde àrùbí wọ́n sọ fún ọ̀nà hadithi abúlẹ́bìn mas'ud radiyallahu ta'ala rọ̀dọ̀ wípé inna Allah yajma'u khalqa ahadikum inú ẹgbàwábi yujma'u khalqu ahadikum fi batni ummihi arba'ina yawman aw arba'ina laylatan nínú riwaya mi yujma'u khalqu ahadikum fi batni ummihi arba'ina يوما بدون شك وفي رواية أربعين ليلة بدون شك Allah subhanahu wa ta'ala ń kó ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan ìjọ nínú ìyá rẹ̀ fún odidi ogójì ọjọ́ àkọ́kọ́ nótòfà yóò wà ní egigé kan tí a ń mú látara maniyu kítà àtúnmìnà maniyu ó là ń pè ní nútúfà egige yìí jábù rẹ̀ ó ní nútọ́fù Allah subhanahu wa ta'ala tó ń bá mú egige tó fẹ́ lò yìí thumma ja'alnahu fi qararin makin òun ló fi sí qarar òun náà ni rahim àpò òbí makinin bọ́lọ̀ ìṣọ́rọ̀ kùrà nínú tó jẹ́ wípé àpò òbí yẹn nǹkan kan tó jẹ́ àbúrú báyìí kò lè ráyé dìbẹ̀ ṣùgbọ́n kí ni túnmọ̀ ilé gbogbo ìgbà kí ìgbà tí obìnrin tí ọ̀bà sóyún nù rẹ̀ kò sírú sùtà tó lè bá tó lè débi àpò òbí máa rẹ̀ nàádìrì ṣùgbọ́n gbà wo ní sùtá lè ṣe tó lè débi àpò bímá rẹ̀ àfi tóyún bá ń bẹnu rẹ̀ kọ́dà tóyún sì ti gbọ́dọ̀ kò súnmẹ́rin tàbí kó ti lé ààyè ìlọ́lọ́run sọ ń tọ́jú omi sí yọ báyìí nínú tó fà kọ̀rọ̀rìn màkì ààyè tọ́jẹ́ wípé yóò lè gba omi o sára láwọn fáà sọ pé nǹkan méjì o ni Allah subhanahu wa ta'ala tó ní gbogbo àwọn eléyìí o ní ó jẹ́ kí mùsùlùmí ó lè dúó pẹ̀lú bí tọ́lọ̀ wọn bá bá fi ìwòsàn sí wípé ẹn tí ń serú eléyìí tó bá ti ẹ̀wà ní kámẹ́sì kankan a ṣe wá rò wípé ọfẹ́ fi àdíá ni tó ti sàìmọye tọpa wá lẹ́rìn tí ó sì pè wá sí tó fi ṣe àkọ́kọ́ ó fi nǹkan méjì sí rọ́ṣìmù obìnrin kú wátulè ìkìbáàb agbára kí nǹkan ó lè gba nǹkan mara bí ìgbà magneti fẹ́ mú nǹkan tómi ìbá ti ń dára rẹ̀ yọ́ gbà mara wàlí ti ṣà àtagbára kí nǹkan ó lè fọ́nká bẹ́ẹ̀ sì ni èèmà tó ń kálukú fi mà wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní dẹ́dà tó bá sì fẹ́ dá o náà àwọn ààyè oló fi jí ó wa kọ̀rọ́rí maki ààyè kan ní táa wá fi ààyè yẹn gba nǹkan tí ọ máa dúró mbẹ̀ ààyè ó lè gba nǹkan yẹn mára nǹkan náà lè gbà yẹn mára yóò sì lè máa dàgbà mbẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní kíní ọ wà ní omi gbọ́lọ́wọ́ fún 40 days thumma yakunu alaqatan mithla dhalika tó a tún ogójì ọdún kejì ogójì ọjọ́ kejì yóò tó di yóò change yóò di ẹ̀jẹ̀ kíkí lẹ́yìn ogójì ọjọ́ kẹta yóò tún change yóò di mudghah bá sí rẹ̀ hadithu kanu min hadith Ibn Mas'ud wal hadith mọ̀kọ́rọ̀ fi sahihayn ṣùgbọ́n lára ẹ̀mà tí Allah subhanahu wa ta'ala tó ní جاء من حديث الذي أخرجه ابن مسلم صحيح من حديث حذيفة بن أسيد ابن خالد رضي الله تعالى عنه وارضاه وذيك بن سيد اني اعرض الرسول صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم عني اذا مر بالنطفه in tó lọ mú kíta ègìgé látàrí omi tó bòrè lára ọkùnrin in tó lọ nídìí mẹ́ tó mú tó bá ti di wípé 42 nínú ìwáyà mi 43 nínú ìwáyà mi 45 days tó bá ti lọ lórí rẹ̀ tó ti wà nínú àpòbímọ obìnrin ba'atha Allahu ilayha malakan Allah subhanahu wa ta'ala yọ́ràn malaikasi fasawwaraha ọlọ́run apàmàlẹ́ká ẹ̀ láṣẹ wípé kọlọ ya fọ́tò ọmọ yọ ya fọ́tò rẹ̀ wa khalaqa sam'ahu sam'aha wa basaraha yóò dá etí rẹ̀ ojú rẹ̀ bákanáà wà jíldáha awọ ara rẹ̀ wà láhmáha ẹ̀rà ara rẹ̀ wà ìdọ́máha egun ara rẹ̀ tó bá wá sí bá tán yóò mọ̀ wá bẹ̀rù ìgbéyàwó ọlọ́run bá mi mẹ́lẹ̀ ajẹ́ sí yóò pẹ̀ láyé àbíkó ní fàyàkìdì rọ́pùkà máa ṣá in tó bá wọ́lọ́run lọ́wọ́ sọ fún tó ti wà ní ọlọ́run pé in tó ń fẹ́ fọmọ́nsì yóò tún ní yà rọ́p ọlọ́run bá mi máa rizk yóò ní láyé àbí òní dédé ni ọjẹ́ ni àbúlórí ibú Allah subhanahu wa yóò tó sọ nǹkan tí ó nínú rìwáyà mi famal musiba àwọn nǹkan wo ni ó gbomi lójú rẹ̀ láyé tí ó jẹ bánújẹ́ fún ọlọ́run ní ìkàbáyì ìkàbáyì wọ́n ọkọ̀ fàyàfùdù mẹ́lẹ̀kì mẹ́lẹ̀kì àwọn àjáde kúrò nínú àpò bímọ obìnrin fàtútù wa sọ̀hífà ìwé tí kọ̀ǹkan sí wọ́n wà ní kí wọ́n ka la yuzadu alayha wala yunqas minha wọn ò ní fi kankan mí kọmá wọn ò sì ní yọ nǹkan mí kú in tí a kọ̀ wọ́n stamp ìbá wọn bákan náà famal ààrẹ tí ó ṣe gbogbo ẹ̀ pátá àti mà nínú riwaya mi innal malaka al rahim màláíkà tọ́lọ̀wọ́ bá fi ti àpò òbí ma obìnrin ọ̀rọ̀ pé méjì lọ́dọ̀ àwọn àfá tá a bá ní màláíkà tọ́lọ̀wọ́ fi ti àpò òbí obìnrin ọwà arham àwọn arham àwọn màláíkà kan bẹ̀ ti pé iṣẹ́ wọn nù sí àwọn ni wọ́n máa ń fẹ́ ẹ̀mí sí ọlẹ́la àbí màlẹ́kà mi ni ọ wà torí tí ànábì sọ́nà àdífi abúlábì masoori wípé thumma yursalu ilayhi al-malak tó bá wà jẹ́ pé tí ń bẹ́ ń di nǹkan wọ́n tó sì pín tó fẹ́ ràn a ní màlẹ́kà àti àfi ti àkó bí máa obìnrin ọwọ́ tó táìmù tí wọ́n fẹ́ mi sílá wọ́n ní lẹ́yìn náà wọ́n wà rán màlẹ́kà sí apá kan àfà ní ìyàtọ̀ mẹ́láàrin méjèèjì àwọn màlẹ́kà ti máa wà ń di àpòbímọ obìnrin ọ̀tọ̀ ni wọ́n iṣẹ́ tí wọ́n ni wípé kí nǹkan kan mọ̀ sí àtọ̀ yẹn nítorí wípé àwọn tí wọ́n kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n mọ̀ yìí pé áàtọ̀rù kàlùkùtùà ìgbà tí nǹkan lera tó léjù tó léwu jù fún ọlẹ̀ o náà ni ọ̀sẹ̀ àkọ́kọ́ rẹ̀ ọ̀sẹ̀ kejì rẹ̀ kò sí nǹkan tí ò kó kó sí tó lè gbàmára ilé òfin jẹ́ pé inshallah rahman tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa mushawahat tá a padà débẹ̀ kí ọmọ mú ṣẹ́kìlù tí ọ̀dá wá bọ́yá ń gbà fọ́tò rẹ̀ wọ́n rí wípé ọmọ yìí gbogbo tó ti ọjọ́ mọ́ fèsì kò sí mẹ́ ara àwọn nǹkan tí ma ń fà méjì ni kọ́rí jí ń nǹkan tó lè fà láti ìtawà in tó lè fà láti inú mbẹ ṣùgbọ́n ara tí àwọn àfáà káàlẹ̀ tọ́jára ti ta òun ni kí ìyá ọmọ yẹn kọjẹ tí máa jẹjẹkújẹ bóyá máa mú gbó àbí máa mú tí àbí máa jẹ́ èdì kan ní pàṣọ àtàrà tí ò sí lẹ́tọ̀ àbọ̀ àdúgbò sọ̀rọ̀ nínú àdíjì Hudhayfa fún Hùsẹ́ìnì ó ní wọ́n ma màláìkáì yọ́ ma kọgbọ́ àwọn nǹkan ilẹ̀ ṣùgbọ́n pàtàrí ọjọ́ ọjẹ́ 42 tàbí 43 nínú ẹgbàwàbí tàbí 45 days hadithu takọ̀kọ́ta àsìrì tọ́jà ní tàbí Mas'ud ó ní ka change yọ́ wà báhùn fún 40 days àkọ́kọ́ yóò change lẹ́lẹ́kejì yóò di ẹ̀jẹ̀ kìkì yóò change lẹ́lẹ̀kẹta ọ̀rọ̀ ìwá dá ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ ni kí ni àárín àkọ́kọ́ lè pé a rí àwọn tí ń bú ànábì sallallahu alaihi wasallam pé ṣé ànábì jẹ́ scientist tí fi ń bá wọn dá sí fídì àwọn ọwọ́ àbí ẹgbẹ́ fídì wọn fídì yìí ẹnìkan ọlọ́wọ́ bá ránṣẹ́ subhanahu wa ta'ala ẹ̀yìn dáyé ẹ̀ǹkọ́ ń pa nǹkan tọ́lọ̀ ń fi sáyé tẹ́ntọ́lọ̀ wá ránṣẹ́ ìtọ́bá fẹ́ sọ̀rọ̀ nípa ìntọ́lọ̀ ń dásáyé ọ̀rọ̀ ta ní ó straight jù torí pé ẹ̀ntọ́ dá nǹkan ìlọ́rọ̀ ò dáyẹ̀tìrì sí ń sọ̀rọ̀ fún wípé sọ ó ní wípé inú táwọn kọ́ tí ọkùnrin àtúnbí bá papọ̀ tí Allah subhanahu wa ta'ala bá gbèrò àti fi dá ọmọ kìí ṣe ẹ̀yìn 40 days ní tó máa ń change ṣáájú àsìkò yẹn ni ṣùgbọ́n tó sáà ń sọ kalẹ̀ ní ìsìn ó ní 40 days in tó ti ẹ̀pẹ̀ ní 40 days bí mẹ́ta ó tó pápọ̀ níbi àdífẹ̀yẹ oró kan wípé àárín 40 days àkọ́kọ́ ó ti ẹ̀kọ́ sí tàbí bẹ̀rẹ̀ 40 days ẹlẹ́ẹ̀kejì ìdáhùn sí lẹ́yìn wípé sallallahu alaihi wasallam àwọn tí wọ́n gba hadithu ìlátọ̀dọ̀ rẹ̀ nínú sọ̀hábà wọ́n lé ní 25 nínú wọn ni Anas ibn Malik radiyallahu ta'ala anhu nínú wọn ni yawa Aisha radiyallahu ta'ala anhu nínú wọn ni Abdullah ibn Mas'ud radiyallahu ta'ala anhu nínú wọn ni Hudhaifa ibn Usaid radiyallahu ta'ala anhu nínú wọn ni Abu Hurairah radiyallahu ta'ala anhu arda nínú wọn òun ni Abu Ribah radiyallahu ta'ala rọ̀dọ́ àwọn sọ̀hábà yìí nínú wọn ó ní Malik ibn Huwairi radiyallahu ta'ala rọ̀dọ́ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ amsan wa bá wọn sọ̀rọ̀ ìjọ náà àwọn tí ń bá sọ̀rọ̀ yìí bí wọ́n in tí wọ́n fi lè ma in tánàbí ń sọ yìí kò sí ní iwájú wọn kò sí lẹ́yìn wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí àwa rírì wáyà mi tí ń jí oyé wa wípé tí change nǹkan yìí yóò máa change láti lẹ́yìn sítátà ayyam lẹ́yìn ìjọ mẹ́fà nígbàtí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ń pa àmàjìnlẹ̀ lẹ́nì tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá rí wípé ọ̀sẹ̀ àkọ́kọ́ òun náà ni nǹkan yọ máa change hadith wa clear rẹ̀ náà ni hadith malik ibn huwairi radiyallahu ta'ala rọ̀dọ̀ ṣùgbọ́n kí ló fà tí àdúsà sáà fi wá sọ àwọn táìmù kọ̀ọ̀kan tó jìnà tẹ́lẹ̀ wọ́n ni tí ànábì ń sọ mbẹ̀ òun ni wípé gbogbo àwọn àsìkò tó máa ń lò tó fi ń di wípé nǹkan kakọ̀ kan change lára rẹ̀ nǹkan change lára rẹ̀ nǹkan change lára rẹ̀ ó ní ànábì papọ̀ in tó fi wá clear rẹ̀ o ní kẹ́lìmà tí ànàbí ló wípé in ahadakum yujima òfẹ́lùkọ̀ ẹnì kọ̀ọ̀kan yí wọ́n máa kó ẹ̀dá rẹ̀ jọ sínú ìyá rẹ̀ in tó bá sì fànká o náà ni a máa ń kó jọ gbogbo àsìkò tí wọ́n wà fi kó nǹkan jọ tán tí èwà èdè wípé yóò di ọmọ tí ó bóòdè sínú ìyá rẹ̀ o ní ànàbí o ní sọ̀tá ìmọ̀ rẹ̀ ní àwọn àhàdí fún ṣùgbọ́n àwọn tí ń bá sọ̀rọ̀ yìí bó ti ẹ̀jẹ̀ wípé omi bó ti ṣe rí ó chéjì lọ sí àkọ́kọ́ tó omi ìpìlẹ̀ náà sì tún kù lára rẹ̀ kò ní tí yí padà tán pátápátá ànábì wa ń fi ìpìlẹ̀ pè ní okọ̀ tí ń pè táìmù tó tún chéjì padà tó tún di ẹ̀jẹ̀ kíkí ẹ̀jẹ̀ kíkí náà kò rí ṣe orí ẹ̀jẹ̀ náà ni ó wà tí ó sì dúró pa bẹ́ẹ̀ tí ó fìdí wípé bá ṣe ẹran máa jáde ń bẹ̀ ṣùgbọ́n wọ́n pé ẹ̀jẹ̀ ó sì ṣẹ̀kù sára rẹ̀ nígbà bá ṣe ẹran bá tún jáde ń bẹ̀ ó tún pìlẹ̀ jẹ́ nígbà wọn nígbà bá sí ọ̀nà àbátú jáde àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó máa jẹ́ oríkèríkè ó ti máa jáde ń bẹ̀ ṣùgbọ́n ìjẹba sí ẹ̀rẹ́sì tó kù ní ara rẹ̀ ìwọ́n ń pè ní ó kọ nǹkan tí ń hàn jù lára rẹ̀ fún àsìkò kọ̀ọ̀kan ọwọ́ ni tọ́fọ́nká ni nítorí wípé lẹ́yìn ìjọ kẹfà gbogbo nǹkan ìpátá yóò káàkiri gbogbo ara obìnrin láti èékánná rẹ̀ dé lórí ọlọ́run wa kó padà ọba kó jọ padà ọwọ́ ni ó kó jẹ́ mọ̀ fún yín wípé in tí ń bá sọ ẹgbọ́dọ̀ lálẹ́ lọ́wọ́ èmi ọlọ́run ti mọ̀ dáyé ọlọ́run bá sọ fún àdúrà wípé ṣé bá a ti dáyé sínú màmá yín kọ́dà fi ń dùn lùmọ́ ti thalatha inú òkun mẹ́ta la tún fi yín sí àwọn mufassirun apá kan ní òkun àkọ́kọ́ ó ní zulmatu rahimi ó ní òkun ààyè ọmọ nínú obìnrin òkun ẹlẹ́ẹ̀kejì zulmatul mashima ó ní òkun nǹkan tí ó bá ọmọ wálẹ̀ àpò obi tọ́nà ń gbọmọ sí gangan ẹlẹ́ẹ̀kẹta ó ní zulmatul batni òkun onú gangan bákan náà nínú ẹ̀kọ́ ọ̀sìn náà láti dọ́rọ̀ ti sọ nínú alùpùpù tipẹ́tipẹ́ òun náà jẹjáde ń àwọn bọ̀ ibi táwa lọ gangan àwa ń débẹ̀ bọ̀ àkọ́kọ́ bọ́lọ̀ ń ṣe wá pàkíyèsí ìwà yìí nǹkan mẹ́ta ìní Allah subhanahu wa ta'ala kọ́kọ́ máa ń ṣe sí ara olè o náà ni núkọ́tùlì núkútù àkọ́kọ́ wọ́n kà máa àkọ́kọ́ sí àárín méjì àtọ̀yí o ní ọmọ jẹ́ ààyè wọ́n kan pọ́ìntì àkọ́kọ́ sí àárín méjì rẹ̀ pọ́ìntì ẹ̀kejì sí ọwọ́ ẹgbẹ́ ọ̀tún pọ́ìntì ẹ̀kẹta sí òkè pàrọwátá òkè yẹn ní ayé dìmáàkì ayé ọpọlọ ẹlẹ́ẹ̀kejì tó wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ó ní ayé ọkàn ẹlẹ́ẹ̀kẹta ó ní ayé ẹ̀dọ̀fóró àwọn nǹkan tí ó lọ wá ń dá sára ọmọ yìí níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan ìbéèrè àkọ́kọ́ ni wípé tí wọ́n bá padà wá wò tí wọ́n rí wípé ọmọ yìí ó wà pífùlù aládìmọ̀rí ọmọ yìí tí wọ́n bá bí kò ní lọ́pọlọ tọmọ bá sì rí bá ń kúkúlẹ̀ léṣẹ̀ mi lọ títí tí èkú ìjẹ́ wọ́n lè lu ọmọ yìí fọmọ mi kí wọ́n sọ wípé ìntọ́ bá wúlò lára rẹ̀ kí wọ́n yọ sára ọmọ mi ngbò pé ohun òkúlẹ̀ ní ìwúlò bó sì pinlẹ̀ wà náà nígbàtà bèrí bí ọ̀sẹ̀ tàbí kọ́mọ̀ tó bá ń gan yọ padà sí kíni o yọ padà kù noctọ̀ noctọ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá wà mùsáwà tó jẹ́ wípé ọmọ yìí ìgbà tí ìwádìí ń fẹsẹ̀ múlẹ̀ ń fẹsẹ̀ múlẹ̀ wípé kò ní jáde gidi bóyá wọ́n rí wípé orí méjì lónìí sọ́nà wọn bá sọ wípé in tó bá wu òun ìlú máa ń dá sínú omi kèése tí ń wu ọkọ àtìyàwó tọ́yì àwọn nùkọ́tù bíyàwó ní minna rahman àti kọ́kọ́ mọ ìpìlẹ̀ àti mọ in tó jẹ́ wípé ààsì bẹ́ tí àlọ́sọ̀tà ti ṣe kíni o ti fi ń ṣe àti mọ àwọn ìtọ́sọ wípé ẹ fún nǹkan tọ́yì wa yíwọ́ sáà lẹ́tọ̀ láti máa mú nǹkan nínú àwọn nǹkan tí a rí pé ọmọ ẹ̀ sáà lè fi dí èyí tí ó sì kéde tí ọmọ ẹ̀ insha allahul aziz wa in kana fil baqiya sanastamirru fi hadhihi al-masail fil jumu'ati al-qadima bi yawmin min ar-rahman tó bá di jumu'a mi a máa tẹ̀síwájú insha allah lórí àwọn masail o náà ni ó sì bá wà débi gbogbo oríṣiríṣi àlámọ́rin àti àwọn nǹkan tó jẹ jáde láyé léde ara rẹ̀ òun náà níbi tá a fi máa padà síbi ọ̀rọ̀ ìlàjì tí a bá bọ̀ tẹ́lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n wò pa àwọn ti rìn jìnnà wọ́n ń rí wọ́n ń ṣe àwọn nǹkan kan tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọn ò mọ ìdájọ́ rẹ̀ èyí tó bá jáza á sàlàyé rẹ̀ èyí tí ó jáza náà á sàlàyé rẹ̀ gẹ́gẹ́ bó sì jẹ́ wípé wọ́n ń pè nǹkan kan ní insulun alìkìzìrí òun náà masáìlù tó jẹ́ wípé ń bẹ lábẹ́ àwọn kẹta ń sàlàyé bọ́yì tá a gbọ́dọ̀ má sàlàyé rẹ̀ ó làwọn tí wọ́n bá ní ìtọ̀ ṣúgà wọ́n ti ń lo nǹkan kankan láti ara ẹlẹ́dẹ̀ tí wọ́n fi ń dá insulin ara wọn padà ṣé islam farama bí ọ̀farama gbogbo rẹ̀ insha allahu aziz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 خاتم الأنبياء وما أعطاه ربه سبحانه وتعالى ففيه خير والسلامة من كل تعب وعيوب لهذه الأمة من تمسك بسنة رسول الله صلى الله عليه وسلم وبمنهجه فاز ونجا من كل غرور ومن تخلف عنها فإنه قد غرق مع الغريقين فنسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا لاتباع سنة رسول الله صلى الله عليه وسلم عباد الله أعلمنا الرسول أن الله سبحانه وتعالى أباح لنا التداوي وأباح لنا أن نبعث عن علاج حلال شرعي لمن أصيب بمرض أو بما يؤلمه فكان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه حتى بعض الأدوية بعض الأدعية الصحيحة قد علمنا رسول الله صلى الله عليه وسلم إياها ولكن هل يجوز مزرعة الأعضاء بأن ينقل عدو من أحد إلى الآخر هذه مسألة مهمة مختلف فيها عند أهل العلم فكانوا يفرقون في هذه المسائل بين نقل عدو من جسد من نفسه إلى مكان آخر وكذلك قول أهل العلم في نقل عدو من حي من ميت إلى حي أو من حي إلى حي ولكن قبل الخوف في هذه المسألة لا بد أن نتكلم عن أطوار قد مر بها الإنسان مر بها الجليل قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله واعلموا أن الله سبحانه وتعالى أمرنا أن نتقي وأمرنا أن نخضع لأوامره سبحانه وتعالى قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان الرسول يعلمنا أطوار خلق الإنسان من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه أرضاه ومن حديث أبي هريرة ومن حديث أم المؤمنين عائشة رضي الله عنها أرضاها ومن حديث حذيفة بن حسين ومن حديث ملك بن حويرث ومن حديث أنس بن مالك رضي الله تعالى عنهم أجمعين أن الله سبحانه وتعالى يجمع خلق أحدنا في بطن أمه أربعين يوما أو أربعين ليلة وكان الله سبحانه وتعالى يبقى يرسل إلى هذه إلى هذا الجنين ملكا ليكتب أجله ورزقه وعمله ومصيبته إلى غير ذلك حتى تطوى الصحيفة بحيث لا يزاد عليها أي لا يزاد على ما يكتب الملك ولا ينقص منها عباد الله واعلموا أن الله سبحانه وتعالى قد أعد لهذه النطف مكانا جعله جعله قرارا مكينا بهذا قال الله سبحانه وتعالى في سورة المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم ثم جعلناه نطفة في قرار مكين أي في مكان لا يأتيه ضرر ولا أذى وإنما بغماية من الله وبعناية من الله يقي الله سبحانه وتعالى عيد آية النطفة من كل سوء ومكروه ومن كل أذى فبهذا نعلم أن ربنا سبحانه وتعالى قد أعد لكل نطفة أراد بها الخلق مكانا أو قرارا مكينا ليتمكن لتتمكن هذه النطفة من العيش لتتمكن من التطور إلى أن يخرج صبيا صغيرا عباد الله لذلك كان أهل العلم يرون عدم التعرض لهذا الجنين حماية للنفس حماية للتناسل الذي رضي الله سبحانه وتعالى به وإن شاء الله العزيز سندخل فيما تعلق بمسائل مزرة الأعضاء إن شاء الله تعالى وناتي بأقوال أهل العلم في هذه المسائل إن كان في العمر بقية نسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودبر أعداءك ذا الدين اللهم دبر أعداءك ذا الدين اللهم دبر أعداءك ذا الدين اللهم من أراد بنا وبديننا بسوء اللهم ربنا أعوذ الفتن واجعل كيده في نحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا احصي اعداءك واعدانا عددا من بدلا ولا تبك منه احدا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا اجود الاجودين عباد الله واعلم ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا في نسل وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقولات الصحيحة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Eu não. O Daniel Tavares. Tá